ọlọ́run kó sílà wa báàbù pé a rí àwọn kan nú àwọn tí wọ́n ń kọ́ra mùsùlùmí nú àlẹ́ ọmọ mùsùlùmí túmọ̀ bá wọn bò sà túmọ̀ bá wọn bò sà wọ́n máa ní òsà wọ́n máa kí òsà pàápàá jùlọ ìdí ìṣẹ̀lẹ̀ láàrin àwa káàrọ̀ òjìire báyìí lónìí wọ́n pé wọ́n pe gíríkà ní ìtàsí àbí àtìsí àbí kí ni ìtàsí ìtẹ̀sí wọ́n ní àwọn ẹ̀sìn bàbá àjọ àwọn fẹ́ẹ́ bọ́bá ti rántí kí mo máa rántí ayé ọ̀rọ̀ yìí ànábi sọ pé alikiyama ò ní tó àti kára wọn kan náà mùsùlùmí tí wọ́n máa bá wọn gbó òòsà òjò máa pè yàn ló sàǹgbà ojú ni ní ìsinyìí nǹkan fáàrí ni gbé gbé gbé máa máa dùn sọ wa nù. ọlọ́wọ́ wá sọ báyìí pé bismillahi rahman rahim inú sọ́tò máìdá sura karùn-ún yẹn àyà sísì pé kul alunabbi'ukum bi sharri min zalikum masuba inda Allah tí ń fún yín rò nípa àwọn dẹ́pẹ́ àlámàrí wọn burú lọ́wọ́ ọba àwọn tó lọ mọ́ ní dáhànà olùlọ́wọ́ àwọn tó lọ láàánà àwọn ọlọ́run gbé ọdún sí kẹrì ọ̀gọ́dìbà àlẹ́yìn lẹ́yìn náà ọlọ́run tó wá bínú sí i وجعل منهم كردة وخبازر ولو عصق وعن كان ضبون وتعوان لده وعبد التاغوت أدوان بوسع آيات هي أصاب بيسر آيات فواني تكبر لا رويناني من فوائد الآية الثانية ما يلي إنه أنفاني تعلم آيات هي كعيد وناني تكرير الخصم والاحتجاج عليه بما لا يستطيع إنكاره àwọn tó ń bó sàárì ọlọ́wọ́ bá bá wọn ṣe ìfẹ́ǹsọ̀ ó dẹ̀ fún ní kújà lórí táwọn gan ò lè takò bìmáàna annaka tààtàjù aláhásmíkà bí amúrí láyé sí òǹkàrẹ̀ ó náà ni pé ó fún ẹni tó bá ń bá fa ọ̀rọ̀ ní kújà tó wọ́n lè bá ó ní ẹsẹ̀ ah, bàbá john làwọn fẹ́ ká padà sí bàbá yẹn ní àwọn sáré bàbá john bàbá john tá a mọ̀ bàbá gbogbo wa ní ádámù àti àwáwò ó ní gbogbo ìṣòro fún mùsùlùmí wọn ó ní àti ẹ̀sìn john náà ní islam kò sẹ́ ó láti christian àti mùsùlùmí kò sẹ́ tó ṣe nǹkárí ẹ̀ pé ádámù àti àwáwò ní bàbá wa mùsùlùmí dẹ̀ ni wọ́n. نعم كلمة بيه فوائد الآيات السابقة سيبه راجل بيري اه كلا بيه tó wọ́n ní mo ti fò ọlọ́wọ́ fún yín sọ̀rọ̀ فوائد الآيات السابقة فأني أما أنفانين أما آيات الكفي وجي أما أنفانين دو أنبه دو أنبه بالو غباني بقبوة أدودوة nígbà tí ń bọ̀ wá àwọn fúlàmà kan jọ wá sí adam rahimahullah fúlàmà kan ti bá ń bẹ̀ ní ìjọ lọ tó mú ọkọ̀ ló gbàgbà gbogbo wa àmẹ́yìn tí ẹnì kan ò rí ìjìyàn sí tí gbàgbà gbogbo wa ní adam àti àwa o gbogbo ẹni sọ pé mùsùlùmí ni wọn àti ẹ̀sìn àjọ àjọ ayé bá máa ń lẹ́sìn àdáyébá òun náà ní kí ni Islam Islam òun lẹ́sìn àdáyébá ó di ẹlẹ́kò sẹ́dọ̀ ìtakò wọn mú sáà sọ̀rọ̀ yìí wọn náà wà. sáwọn ni min fawaid al-ayati al-ula nínú àwọn àǹfààní bí àyà náà kọ́ máa yẹ lè ana min al-ajab pé nǹkan tó sinmi lè an yóò da ìsẹ́nu náà síbẹ̀ min al-kitab ká fún yẹn ní ma nípa Qur'an àbí nípa Tawra àbí nípa Injil ثم يؤمن بالجبت والتابوت كتوا باو سابو كتوا با كو كلي كان بلين يولون بي كما با كما جوزيف اون دي فوني قران اون فوني قران اون نبي اما فا كان نان كفو افافا وصلوا فوني قران ان لله وانا اليه راجعون يجي ولا لا لا يجي يفو جنبنا قراني وما الى ذلك الا كده أن العلم كلا يعصم صاحبه من المعصية هي بني ما كن كما بوسين نفسه إما توي كل يقوم بيسه ولما كما مثلا فعني لما تجوابه لوبا لأن الذين أوتوا الكتاب آمنوا ب... وآمنوا بكفر أما بيد عفون ترى كتاب في السنة بيد عفون الكتاب كتاب اليهود في النصارى بقوا سبوا آمنوا بالكفر والذي يؤمن بالكفر يؤمن بما دونه من المعاصي ẹni tó ti gba òsàgbọ́ tó ju ayára ìgbàgbọ́ pẹ̀lú ọlọ́ọ̀ba ní tí òtún bá ń gan yóò gbàgbọ́ yóò gbàgbọ́ asáàlì ẹlẹ́ẹ̀kẹta òjòbó nkárá jípsì wọ́tàbóòtù ọ̀rọ̀ yẹn kí mùsùlùmí tapàtì gbogbo jọ ń pè lóòsà gbogbo jọ ń jọ yẹn ọlọ́ọ̀ba kò bá ti màláìkà ní nǹkan náà ti wà. تقعدي وانت عم بلون سنجد منك إياك نعبدو وإياك نستعين إذا كان لو ما دفقوا هذا ما دفقوا قامين عد بلون سعدي وقل إيه أولا تريجوا بدماء سنسا متين تعين يعني نفيد الأراني إياك نعبدو وإياك نستعين أو بيوا أسوان بوا بوسا الوجوب الإنكار الجبك والتعب أبو لأن الله ساك الإيمان بهما masakra ajabu wal zam tọ́lọ́dún ọlọ́run sọ pé ọlọ́run bá sára ìfọ àti gbogbo ẹjú máa ń gbọ́ àwọn òṣàwà yìí ẹni àbùkù ni ẹni ẹ̀tẹ́ ni ẹni èèmà ni fàlàyé di oṣù ẹ̀kẹ́rẹ́ jìbìtì wọ́tà àbò mùsùlùmí dáadáa kókó rẹ̀ faramá ìjọsìn fúnsa àti nítorí jọsìn fúnlẹ́yìn ọlọ́run bá. number four ma sáka olmu'allif min ajalihi èyí tẹ́ pé àfa torí ẹ̀ mọ́rọ̀ yìí wá anamin adil umma káàrin inú àlè umma tó ń pera wọn mùsùlùmí Allahu akbar àárín inú àlùmọ́ ní pera mùsùlùmí náà ni yóò mi bi jìbìtì wọ̀tàgò tó gba òsàgbọ́ àti nǹkan ha mo sọ fún yín ọ̀gbẹ́ni tí ọba ògbóni tàdùdí ló pera kọ́ ló ni kó tún fáyà kúránì ó ti pa kúránì pé ọmọ kí n ṣubi aláwọ̀ wọn ni ọjọ́ sí ìjọ ni wọ́n kí n ṣubi aláìmù ló ń yọ ẹ̀ ọlọ́mọ sọ wa ni. ó di yẹ wa ìpàdé bí sọ pé tẹ̀rẹ̀kàbó ní ọ̀ṣun náà nìkan kan náà kàwọn náà kọ́sàn tó síwájú gbogbo ní màtí lẹ́yìn ọmọ àti ọ̀rọ̀ yorùbá àánú wa máa ń tẹ́lẹ̀ gbọ́dù torí àṣà christians làmú wọn ní islam àwọn tá a létò fa àwọn tá a létò ẹ máa mú àṣà tí wọn ẹ máa kìbọ̀ ní Islam ọlọ́run mọ́ sọ wa nù. فإذا وجد في في بني إسرائيل من يؤمن بالجبت والتعبود تبا في رنا بني إسرائيل أنا تنبو سبوات من توجد هم كميلا يولوبا فإنه سيوجد في آل أمة أيضا من يؤمن بالجبت والتعبود آل من الأمة هنا أنا ثم أبوس أنا ثم أقفو أنا ثم أقجري قد يتبعني في الله جعلاء ó ní gbogbo ẹ̀sìn ní tí a bá ń sọ́run ní alẹ́ ọ̀rúnmìlà ọlọ́ọ̀lọ́bẹ̀rẹ̀ tí ọ́là ó tún wọ́n máa tó náà sí gbogbo sẹ̀mí aláwọ̀ ìmọ̀nà àmìlẹ̀wò sí ìtumọ̀ rẹ̀ ni wọ́n láì túmọ̀ rẹ̀ kọ́ ọlọ́mọ sọ ní sọ̀wọ́ ìdùnnú ayé ti inú àǹfààní dàbí ayé ẹlẹ́ẹ̀kejì ما يلي تقرير الخصم والاحتجاج عليه بما لا يستطيع إما في ملفون أن تبان بوسع أتي حجة فنجد تنقو لتاكو تنقو لتاكو بيك متقولي ويوك علي بابا بقواني عدم أتي أواو odúdúró ti bàbá gbogbo wa ara ńgbà tí ń bọ̀ nǹkan láwọn kan jọ àwọn náà ti bímọ ẹlẹ́mílẹ̀ jùlọ ní wọn gẹ́ òun kàn lè já síwájú wọn ọ̀dẹ̀ ẹlẹ́mílẹ̀ sì tó kọ́ náà bímọ àmọ́ bàbá gbogbo wa tí ò sí èdè ibẹ̀ ní adam àti àwáwò ó di wa olùmọ̀tí àfọ̀rọ̀ yìí wa bí mẹ́ẹ̀nà àǹtàtàjú àǹtàtàjú àlẹ́yìn ala afirika ẹni bá ń bẹ̀rẹ̀ amòrí bá tó fún ẹni tí bá ń bọ́ ọ̀sẹ̀ ìfanfà lórí alámàrí bí amòrí láyé sí lórí alámà tí ó tí ò rí jiyàn rẹ̀ fa inna yahuda tẹ̀lé àwọn yahud yàrá fún bí anna fi im kawman gadiba alayhim láwọn àlè àwọn náà máa ìpẹ́ àwọn kan bẹ́ẹ̀ nú àwọn tọ́lọ̀ bínú sí wọ́n láàánà wọn tọ́lọ̀ sí làánà wọn wọ́n jẹ́ alamínú mu kíra dẹ́tẹ́ ni wọ́n khanáàzẹ̀ tọ́lọ̀ dẹ́ fáwọn kan bí ọ̀bọ́ àtàwọn ẹlẹ́dẹ̀ فإذا كانوا يقرون بذلك tọ́gbọ́n bá abẹ́lé ìgbọ́ tó bá abẹ́lé ìgbọ́ táwọn náà ti bá ìpínlẹ̀ òtọ́ nínú àwọn bàbá wọn o àwọn kan bẹ tọ́lọ̀ ń sọ àwọn kan bẹ tọ́lọ̀ ń sọ فهم يتعذرون بما أنت أي مسلم سيئة ويسمي أيسمي أهراو فنقول لهم أين محل استهزاء أما أولئك كفتفين وذلك كفريانهم الذين حلت عليهم عابئهم عقوبات أم الذين سلموا منها sáwọn tẹ́lọ̀ bínú sí tọ́sọ̀wọ́dẹ̀ lẹ́dẹ̀ẹ́ tọ́sọ̀wọ́dẹ̀ ọ̀bọ̀ ló ẹ̀kọ́ jẹ́ ni yẹ̀yẹ́ ni àwọn bàbá wọn àbáwọn sọ pé ọlọ́run là wọn wọn ò bá wọn wọn ò jẹlẹ́bí ẹ̀wọ̀n ọ̀dọ́ bọ́ ó di yé wa bó ti rí nìyẹn lẹ́tọ́rọ̀ àkàwọn pè ní ṣé ọmọ pòfẹ́sọ̀ ṣé ọmọ ó di ìbá ní mo rí bàbá rẹ̀ tó wọ aṣọ tó rún ó ní fi bàbá tiẹ̀ hàn mí bàbá tiẹ̀ kò tiẹ̀ aṣọ tí bàbá tiẹ̀ níbi ẹ̀rọ tó rún kí ni tí bàbá tiẹ̀ hàn mí ìnáwó sọ̀gbà western world àwọn western world náà pa àwọn civilized àwọn civilized ó ní western world ẹ̀rù kí wọ́n civilize ẹ̀rù káwọn ni wọ́n lajú yìí eighteen forty eight ni wọ́n tó gbà kí obìnrin máa jogún kóbìnrin tó own property ẹgbọ́gbùn òkè ní nìgẹ̀rí eighteen and one thousand four hundred and forty years ago ní sẹ̀ríà Islam ti gbà kóbìnrin máa yí property fún wa rẹ̀ two hundred years ago làwọn tó gbà two hundred years ago àwọn tẹ́lẹ̀ wọ́n civilize àwọn arìnrìn òwò lọ́fà lọ́pàá mùsùlùmí máa rìn òwò ìmọ̀ àtìmílẹ̀ mà just 1954 yìí 1954 àwọn ọlọ́ọ̀lọ́ sí south south tó bá wọn ya picture nínú class ó olùkọ́ ọmọ class yẹn wà ó àtọ́kùnrin àti obìnrin wọn lẹ́yìn àwọn ọlọ́wọ́ àti headmaster eh, nìkan ni wọ́n wọ́ sọ táwọn ojú máa kọ́ sí ìgbà aláwọn kan máa rìn òwò rí yìí ẹ̀rọ àdìkú sí ẹni máa rìn òwò àgbọ́ pé ràn rìn òwò rí yìí ìbára tó ń rí òun tó fi gbogbo ìyẹn lẹ́gàn kan kí ló ń lajú nì já àmọ́ ìran wọn àrìn òun ni wọn ìran àrìn òun ni wọn ìwọ mo ń lé ọlọ́nà mọ́tò lókì àbí àbí ìrànmí lókì ó di nìkò. kò ní kí lọ́kàn wọn ní seventy eight wọ́n ní sàgàlọ́ sí ní seventy nine wọ́n ní sàgàlọ́ sí can ní south south àwọn tó ń ṣe cultural dance fún gbogbo òun náà àwọn kan fojú bọ ojú ara wọn nígbàgbọ́ táwọn arìnrìn òun yẹn lè máa fara mọ́ lè máa fara wí. ìjàpọ̀ ìdílé tó bá bàbá rẹ̀ mọ́ rẹ̀ ìhùn ló bá wọn ìwọ mú lé ọlọ́nà sọ pé táwọn ọmọ bá wọ sọtẹ́ ó tún wí pèlè ó tún fi ọdún yẹn yín ọlọ́mùsà àfọ̀rẹ́ yìí ọlọ́ọ̀bà bá bọ́ọ̀sà bá bọ́ọ̀sà nta àwọn sàábé ojú ọdún máa pàwọ́ lẹ́rì mo bọ̀ lọ́kàtọ́ ọ̀bùrẹ́ bíi ọlọ́ àná ó tó máa rántí ìgbà jàhílíyà táwọn wà lókùnkùn ìmọ̀ kó lẹ́rì ni àwọn làwọn ti dẹ́bìnú dẹ́bìnú wọn kó dẹ́bìnú Saudi ìmọ̀ ẹ̀ dìbọ̀ra wọn ni ó ní àwọn ọmọ wọn sọ di èrè dẹ́bìnú náà sọ di èrè ó ń pè lọ́wọ́ bá wọn tó mọ Joseph níjọba

ipò àwọn èèyàn ọdọ ọlọ́wọ́ bá yàtọ̀ síra wọn likawuli hizoro pé bí sẹ́rù min zalika masabatin inda Allah kí n fún yín ní irúgbà àwọn tó pé alámọ̀rí wọn búrú lọ́dọ̀ ọlọ́wọ́ bá wala shakka anna an-nas yaktalifuna bi ziyadati al-iman wa naqsihi kò sí méjì bẹ́ẹ̀ pé àwọn yẹn jura wọn lọ ipò wọn jura wọn lọ nípa imani àti àìní imani àti ìdíkò imani وما يترتب عليه من الجزاء عشان قالوا كوبا لفا قبل آية عفران الجمعة كي أما كان بهم هو الجنة لا يكسروا شيء أنا مزاع سامع جاوا نوالوبا أودي هو الجنة لا يكسروا شيء بنبع الكلام بقى الجنة يا الجنة يا يو 2015 أو ما يعطونا فيها سوى نحرم سوى كولي بسامبيك تسلك سوى نحرم إيه nílẹ̀yìn tó bá ṣẹbọ nu wọn tí ìwà ṣẹbọ gbogbo alùpùpù táwọn yẹn bá ń dùn ìwò wò pẹ̀lú aṣọ arábì lòun fi dìde tiẹ̀ gbogbo ọmọ tó wà nù aṣọ arábì bá kú àlẹ́bì lòun bẹ̀ tó wà nù àti ìbá wà nù aṣọ arábì tó bá fi kú àwọn yẹn dìde wò òun dì pẹ̀lú aṣọ arábì tiẹ̀ lórí pé oṣù sèhádì lọ́wọ́ mi ìmọ̀ tó fi labbaik Allahumma labbaik labbaik la sharika laka lórí pé adé òsì lọ́wọ́ tó fi kú náà ló sì wà lẹ́nu ọlọ́run ní labẹ́ ìkà ọ̀yà mọ̀ ọ̀jẹ́ mẹ́lọ kò sá kò sépò ṣe sí mọ̀jẹ́ nìyẹn. ó di yé wa ọlọ́run bá fún ẹ̀yọ ọlọ́ba. naam ìjọba tẹ́bù fi ń jẹ́ abẹ́rẹ́ yẹn sẹ́n nígbà tírì só olùhálì yahood aburú àtibọ̀tá àwọn yahudi الذين حلت بهم في هذه العقوبات àwọn tọ́lọ̀ ń kírun láàánú àwọn tọ́lọ̀ ọba subhanahu wa ta'ala أولون أبرو بنار قالون زني ولوني من اللحنة قالون لعناوة ولا قدب قالون بينو سيما ومصر عبادة التاقود قالون الصوان دي أبو الصوان دي لدع دي بكيني يقول أن جوسفو تاقود كميلا يولوبا نمبر فور إثبات أفعال الله اختيارية في نقبله ما سنتبعه وعن الله سبحانه وتعالى يفعل ما يشاء ọlọ́wọ́ bọba kí máa ṣe tó bá wù ní subhanahu wa ta'ala tí ó lè sẹni tí ó bí di kawli ìlànàlọ́wọ́ ọlọ́run lánà wọn yàtọ̀ lánà mi sì fatah afuwal inú tọ́lọ̀ ń ṣe ọlọ́run lánà wọn ọlọ́run gbé wọn kó nù kẹ́ ọ̀sán wọn nù kó nù kẹ́ ọlọ́run má bínú sí wa mo sọ̀rọ̀ kan fún ẹ lánàá pé ń bi àwọn ń bi ta jẹnáìzà ọmọ àwọn abasirà tó sọláìsì ọlọ́ba àfojì ni àfáàrùn sí wáàdì pé kí èèyàn máa wọ́rọ̀ tó máa sọ tó kò bá kú tí èèyàn bá tí èèyàn bá kú tó bá kọ́ ọ́lá olùbánújẹ́ ṣẹ̀rí ẹgbẹ́ láyé kò bánújẹ́ ṣẹ̀rí ẹgbẹ́ láyé kò máa sunkún àmọ́ ṣẹ̀rí ọ̀gbọ́ láyé kò máa sọkúsọ ó ní ní káwó ìgbà yẹn náà ló ti ṣẹlẹ̀ báyìí ní káwó ó ní bàbá ọmọ rẹ̀ kú ní máa ń sọ làbúrò yẹn bá ní ẹ̀bà ọ̀dá ẹ̀ṣẹ̀ sùúrù ẹ̀rọ ti tì mí fa ẹ̀rọ ti tì mí fa Bọdụ ẹ̀ ṣe sọ ẹ̀rọ ti mi fa kí ni tiẹ̀ tí tó ń tàbí wọn rántí ní ìwádà yìí náà pé ọmọ ọmọ àbúrò nǹkan gbọ́dọ̀ òun àbúrò òun ti kú ọmọ rẹ̀ wọ́n á fún lámàá náà òun ló ń tọ́jú ọmọ yẹn ọmọ yẹn wá dàgbà tán ọmọ yẹn ti ni ọlọ́run èyí tó ṣe yé ọ̀dà ọba pa ọmọ òun kò bá da tí wọ́n fi wọ́n gan kú kókó kú nígbà táwọn sọ̀rọ̀ nígbà yìí ló sọ fún wa báwọn. ó díẹ̀ wa kí lọ́kọ́ náà bá mi la yus'alu amma yaf'alu wa hum yus'alun kò sóńtò tó tó pọ̀jù má yẹ fàálù má yẹ yẹn ọlọ́wọ́ bá náà kìtìbá fẹ́ ó ní kò sí ìgbàdọ́gbà máa yá o wọ́n náà gbé ọmọ àbúrò ó ní oṣù pé ọlọ́wọ́ bá ti pọmọ òun kọ́ dáa sí kọ́ pọmọ òun ọmọ àbúrò tó pa ọmọ tiẹ̀ gan ti kú ó ní ọmọ ya mi ní Islam inú ìsìn yà kọ́ ọlọ́run ọba kágbà fọlọ́ ní sinmi káwáì ó wà lọ́ba fọlọ́ba ọ́ jẹ ìyà ẹnì kan ṣe kwẹ́sìn ọlọ́run ọba ikú ṣèṣin báyìí ṣe ń tọ̀ ó ní ìṣàgàrí ni wọ́n sọ ní ìsìnjọ́ kan ọmọ mẹ́fà ló fara ìsìnlẹ̀ kan ní mọ́tò lázùnú azim kí lọ́kọ́ lọ́ba subhanahu wa ta'ala ọlọ́run fúnadàrà sọ́dọ̀ ọlọ́run ọba náà number five ìsìbáyàtò gbọ́dọ̀ bọ̀lá lọ́la ìfi ìfẹ̀lẹ̀ ọlọ́ọ̀bà máa bínú ọlọ́ọ̀bà bínú sí wa ọlọ́ọ̀bà máa bínú sífà ọlọ́ọ̀bà ni àfẹ́yìn bínú kìí sífà burúkú ni àwọn àyè tó yẹ ká ti bínú lẹ ká ti bínú àyè tí ẹ̀kọ́ bínú bínú ẹnìkan àjẹ́ ló wá bínú pé nígbà tẹ́ ayọ̀ ìkàlámù ọmọ ìyá kọ́ni wá orí tẹ́lẹ̀ ọ̀rọ̀ owó tó tọ̀ lọ́ọ̀ wọ́n ti tóbi ọlọ́ọ̀bà àmọ́ máa rí òkírun ìyàwó rí òkírun eléyìí òbí ọ́nú àmọ́ sí ẹja fi wọ́n lẹ̀ àmọ́ kò fi lẹ̀ kó má kẹrùn òbí ló lè yù àmọ́ ọmọ rẹ sọ five thousand five thousand rẹ nù ojú wa pọ́n abẹ́nìkan jẹ́ nígbà tó ayọ̀ ah, ti kìrámù kó mẹ́ ṣé sùúrù àfa òní àá ah, ah, ọ̀rọ̀ àfa àkọlé lé yìí o àfa àtẹ́gbẹ́ kan ni o <laughs> nítorí owó ó ní ẹyẹ wò ọlọ́mú sáà fọ̀rọ̀ yìí wọ́n ọba ọ̀rọ̀ ìsìbáàtú ìfínilẹ̀ ó di wa pé alagadabu lillah ìpọ́lọ̀ ọba subhanahu wa ta'ala máa bínú rìkọ́lì wọ̀gádìbà àlèyí ọlọ́mú bínú sí wọn lọ́mọ bínú sí wọn ọba number six ìsìbáàtú qudratu lillah alágbára ni rìkọ́lì wọ́jà alami ọmọkẹ́rọ̀ dàbí wọn wọn kàdé وما تصفى ما دبوه وإذا ما بلديه والمراد بالقرادة وحناز العاد الموجودة سوى أبوه أتعوى لديه سوسي واحد أراو طوالي لما تي أبوه أتفيشي أتلوه داعي أو يقرني والجواب لا يقرن لما ثبت في صحيح مسلم في ذلك أنه صحيح مسلم عن النبي صلى الله عليه وسلم قال إن كل أمة نسخت لا يبقى لا على عصره أقول لهم صدق بقدع أقول في عرب دمي واسله أقول لهم صدق بوع أقول لهم صدق بوع في عرب دمي واسله قصي نزل فوان لأن الكلا داتا والخنازل كان قبل ذلك سألها أبوتي واحد ولا واحد سوا دي أقول لهم قص بنيت أهو وعيه ثم سنتظر تبين أقول لهم لنبعي صدق لدي لكي أبوني وعلى هذا فليس هذا موجودا في كردة محاضر هو بقية هؤلاء ممسوخين àwọn tá a rí ní ìsinmi ọbọ àtìlẹ́jẹ̀ kí sí àrọ́bìnrin dọ́mọ àwọn tọ́nà sọ̀dọ̀bọ̀ ń jọ sí ni olómọ̀sọ̀ àdọ̀bọ̀ ọlọ́ọ̀bà kama bára bíkà tó báyìí nọmba seven tí kama bára lọ́nà لما 7 أن العقوبات من جنس العمل يوم الجاوية لرجو باشني لأن هؤلاء الذين مصروا القردة أمام يتلون صدي وضعي والقرد تربو أشبه ما يكون شبعا للإنسان أجو مينية فعلوا فعلا ظاهرا بإباعة وحل ما هو محرم وانتوا يتلون سليو وصدي حلال اللهم في سبحانه بو ولذلك وذلك أنه حرم علي ابن سعيد يوم السبت ولو في سبحانه لي وفرات السبت وفرات لي وجوه سبيل وجوه عمر دي ودي وفرات لي ابتلاء من الله اللهم في التيات فإذا جاء يوم السبت امتلع البحر بحيتان تبعد يجو تطبي او يجعو ما افكم جوجبه هم الله يجو مباك مو قام يجع اللهم في التيات owó ra wọn jà sátidé wọlé tí wọn gbọ́dọ̀ ṣe tí wọn gbọ́dọ̀ jẹ́ dòye làwọn jẹ́ wọ́n bá hàrà àlẹ́ sátìṣẹ́ náà ẹ̀ máa ra àwọn ìjàmbá ìlú ju omi ni òfin gáìrì tó bá ti dijọ́ sunday báyìí dijọ́ péjọ àwọn olùdókòjọ́ tó di friday min ayami takhtafa wala ayati min ọ̀ṣẹ́ ẹ̀wọ̀n ní òun fẹ́ yẹ wọ́n lọ́n dán wọn wò kí ni wọ́n á gbé wọ́n yẹ yorùbá ní ẹni tí lẹ́nu ìgbẹ́ bi nílò wọ́n bá lọ gbọ́ fáwọn ẹja fọlọ́mà kára alayhi muhammad nígbà tí sanna o shabakan wọ́n bá lè sí net bá hun wọ́n bá sí net àwọn sọ́rọ̀ yẹn ṣùgbọ́n na ayé ọmọ jùmọ̀ ojú ọjúmọ̀ lálẹ́ wọn àtàlẹ́ẹ̀tì kìí ṣe jẹ́ sátidé mu wọn àtàlẹ́ẹ̀tì ìdá ọ̀nà ìtàn yẹn kò lè fi ayé mọ̀ sọ̀tọ̀ àwọn ẹja tó bá jáde níbi ọ̀sán tọ́jú wọn kò sínú net fàyídà dá yom al-ahad tó bá di ojú sunday àkàdúwà wọn lò kánẹ́ẹ̀tì wọn àwọn ìjà ti kó sínú net wọn làwọn òṣìṣẹ́ lójọ sáàdì sáàdì wọn náà máa ń ṣe wọn ń dọ́gbọ́n fọ́nà ọba wàá bí hilatun zahira ahalun eléyìí wọn dọ́gbọ́n pé wọ́n sọ ti ọlọ́run ṣe léwọ̀dì ẹ̀tọ́ ولكن حقيقته آه، ومعناها وقوع في الإثم تماما إليه يكون قسمية يستقي ولهذا مسخوا مسخوا إلى العيوان اللي هو صواد اجا آه، آه، أولده اتوبو يشبع الإنسان تجمنه وليس بالإنسان في هو وهو القرد كني ابو كانت اكونوا كرات خاسئين أدي ابو لم yẹpẹrẹ ولما يفعوا وهو يفيد أن الجزاء من الجنس العمل الله سبحانه سنتوسي من دبنا رفع الله وضع الله للسمد يبوه فجل عليه سراعة القول الله وضع وكل أخذنا بذنبه الله قبوا وقل قل يسيما نبع إيش أن أول لا يهود أو يهودي وإيه صاروا يعبدون التعبد وبقون تسفلوا من لن يلوبا مثل تعريف التعبد فانجو لكن تعريف التعبد كان يصف مين بيسد الله كبار في يبالو في صف مين تقول التعبد كن يبه كل ما يوبد من دون الله هو راضي عبد الباسط كل جماله ذلك gbogbo gbọ́njọ́ ti fún lẹ́yìn ọlọ́run tó náà ti fara mọ́ tágùtù ó di wa ànábì Ìsá ọmọ Mariam kéde tágùtù ni torí kò fara mọ́ jọ́sọ̀ ti fún òyìnbó àwọn gbogbo gbọ́njọ́ ti fún ọ̀ ń bọ̀ àwọn èèyàn tó bá rẹ̀ forí kalẹ̀ fún ọ orí adé gbè yín orí adé gbè yín ní ọba bọ́lọ̀ pàṣẹ tàbí ìbá gbóná mọ́ lórí láì kíámà ọmọ ó di eyín nà nìkan ó ń gbé jọ́sìn àwọn abẹ́rẹ́ pé kí ló ń pèlè jọ́sìn àwọn tó gba àwọn jọ́sìn àmọ́ kí ló ń pèlè jọ́sìn jọ́sìn náà ni kọ́ ọmọ àti dọ́pọ̀ ọlọ́run nìkan lọ́tọ́ sí ilé ní foríkalẹ̀ fẹ́lẹ́ mi kò tọ́fẹ́ lómi àfọlọ́hún sojú kò tọ́fẹ́ lómi láyé ọlọ́run àfọlọ́ọ̀bà ọdún yé ní ìjọsìn náà pé kó dùn nǹkan fún nǹkan fasalli li rabbika wanhar inú lákì nìsín ọlọ́run nìkan lákì fún asojú dárúkú wanhar ọlọ́run nìkan lákì fún tó bá dùn nǹkan fẹ́ lómi lẹ́yìn ọlọ́ba ó ti jọ́sìn fún mi àwọn tó ń dún ajá tó ń sà fóògùn ẹ̀wọ̀n jọ́sìn fún wọn ni ó di yé wa bó ti lọ nìyí ọlọ́mọdé àfọ̀rọ̀ mọ́sọ̀ wà ní ọlọ́ba àwa ní ibi program kan ní Ibn Usman ó wá sọ̀rọ̀ pé àfúrásì kankan sísẹ̀lẹ̀ ní Nàìjíríà yìí ó gbọ́ àwọn bandits àwọn tí wọ́n ń bàjẹ́ tí wọ́n yẹ kí tí wọ́n yà zamfara lọ́fi tó pé bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sẹ̀ríà kó bẹ̀rẹ̀ ni wọ́n á ní aburú tí wọ́n ń ṣẹlẹ̀ jù ó ní kí lọ́fà ó ní wọ́n sọ kuran sí ní sálángá wọ́n sọ kuran sí ní gánà lọ́fi bí sí báyìí ó ní ìròyìn tó wá tó wá kà wọ́n ni pé àwọn ṣètò níyà commissioner of uh, discipline àbí gílẹ̀ gan wáyé ọwọ́ àmbẹ̀ ìdíkọ́ yẹn ti ọwọ́ á ní nítorí wọn mú wọn sàkàtà tí wọ́n bá bá sọ kùsùkùrọ̀ àti sàkàtà kárí ẹnì kálí mọ́mọ́ àbí inú májèmó tí wọ́n bá àwọn àjẹmí ẹ̀sìn ní àwọn àjẹmí ni wọ́n bọ̀rọ̀ máa announce wọ́n bọ̀rọ̀ má jẹ́ káwọn yẹn máa pé àwọn sọ́ọ̀sì ní ọ̀sà Quran sì ní sẹ́láńgá sọ àwọn gan ni wọ́n lọ lè yá announce ara rẹ̀ pé wọ́n ti sọ̀tọ̀ lágbára wọ́n lè mẹ́ta báwo làwọn sọ bíbẹ̀ o wọ́n ti wọ́n ti sọ Quran sì ní sẹ́láńgá o ó di eyín kújù lónìí ó dára dákẹ́ ó ní irú ẹ̀kọ́ ní bídíọ̀mù ṣe ní Kánò tí wọ́n gbórí ẹ̀jú kó jẹ́ Ìgbò àwọn ọmọ ẹ̀yà àwọn tó jẹ́ Haúsá wa ń sọ kùnà sí ìsọ̀rọ̀ àjọba dákẹ́ ọlọ́run níbi ní sí olùgbò ní fàbí ní ọlọ́run zan fara mi ọ̀rọ̀ díẹ̀ tí abídíọ̀ ni mo sọ fún yín ó di eyín bó ti lọ ní kagus kò sí nǹkan tí nìkan yóò ṣe ẹwà àwọn tó ń ṣe kágò yìí wọ́n fi yíwa pé tẹ́lifíbadé ibi tó ti wọ ẹrù ẹ̀ ó ti mú kúrọ̀ intelligent ní ìsọ̀kan pé tó bá fẹ́ kẹ́rù òun fúyẹ́ ẹrù yẹn wọ bí eighty kilo àwọn fẹ́ kó fúyẹ́ lójú àwọn tó wọ̀n yẹn kọ́ tẹ koran mọ́lẹ̀ yóò wá mú koran yóò wá tẹ̀ mọ́lẹ̀ lásìkò yìí máa ń wọ kí ni olùmọ́jú twenty kilo lọ ó ní olùmọ́jú twenty kilo lọ ó ní àwọn àjẹmí yìí ló sọ wọ́n yẹn bá so bẹ́ẹ̀ bó ti rí ni àtàgùn náà nù ó ní ẹyin sọ́ọ́ mo sọ ìwà ìgbà alájì sátidé lẹ́sẹ̀ wà nìkan ìgbà ìjọba lè gbọ́ ọjọ́ bá rántí àwọn pọ́ǹsì báyìí ní fẹ́kẹ́ mọ gbàgbé alájì sátidé náà sọ wà nígbà ìjọ kẹ wọ́n sọ pé bàbá kan bẹ́ẹ̀ ń bàdà tẹ́ pé kò sí tó bá wá dọ̀dọ̀ rẹ̀ tó bá lọ́n kọ́lé pé kò sí owó lọ́wọ́ rẹ̀ mọ́ kankan yóò kàn sọ tó bá ti fún ọ ni yìí nìkan mọ̀ lọ sáìtì ìjọba yìí ní wọ́n bá débi sáìtì ìjọba yìí gbogbo tó ní títí lọ́jọ́ báyìí wọ́n á kú bàbá ìmọ̀ọ́mù wọn pè lọ́jọ́ báyìí wọ́n á kú wọ́n á fọmọ rẹ̀ jẹ làwọn àjẹnú tí ń bá bàbá rẹ̀ ṣagbára wọn ni tó bá bẹ́ẹ̀ lágbára ju bàbá rẹ̀ ọ̀rọ̀ àti máa fi ti bàbá rẹ̀ ṣe bàbá ti bàbá òun sí wọ́n bá ti gbé olúbẹ̀ Allahu Akbar yóò mọ̀ wọ́n rẹ̀ àlàáfíà yóò kí ojú ara rẹ̀ yóò fọwọ́ ra ojú ara títí kí tẹ̀lé ọwọ́ ni yóò fọwọ́ ojú ara ìtàn ìjàmífẹ́ pẹ̀lú ẹnu ẹni fọwọ́ ojú ara fún mi ó ní ẹ̀hà ó ní nǹkan tó ọ̀rọ̀ kọ́mọ̀ àti ẹnu wọn àwọn jẹ̀nu kìí pé wọ́n bẹ́ẹ̀ sí kiri gan kìí pé wọ́n mú jẹ ntí ó mú ẹ sórí ibú iná ó kára rẹ̀ jẹ́ lómi rẹ̀ èsì àbí yà ó bó fún wa ní ìwọ́n sọ mo gbàgbọ́ sọ̀rọ̀ yẹn fún wa Kabiru tí wọ́n sọ̀rọ̀ yẹn fún wa ni nípa àfa àkàtọ́ sọ pé ẹni wáyé àánú ìsìláàmù sóhun ìgbọ́kọ̀rọ̀ sọ búrábúrá ásàn lọ sọ ó ní àánú ìsìláàmù sóhun ó ní àwọn christians wọ́n ń plane àwọn pastor wọ́n ń lo àwọn jet ará àfa mùsùlùmí kí ń lo jet òun wá rí pé àwọn mùsùlùmí kéwù nìkan wọ́n kéwù òkè ayé òun wá fẹ́ kún wọn ní ayé kí wọ́n fẹ́ ní owó lọ́wọ́ kéèyàn wá ojú ojú màálù mẹ́rìndínlógún àtàrí mẹ́rìndínlógún tàbí àbẹ́ sọ̀rọ̀ yẹn fún wa ẹ̀rọ àbẹ́ tàbí sọ̀rọ̀ yẹn rásẹ̀ lọ sọ̀rọ̀ yẹn ó ní ojú màálù mẹ́rìndínlógún àtàrí mẹ́rìndínlógún àti kínní àti kínní wọn làwọn ọmọ kan bá kóra wọn jọ àwọn ọmọ ṣéwù kan lẹ́yìn wọn bá kóra wọn jọ wọn ní owó ọ̀pọ̀ owó wọn bá owó fẹ́ nìkan ìpè wọn ni tó bá kọ́ tó bá dé gbogbo wọn jẹ àǹfààní ẹ̀ wọ́n lè bá àfá àtìkìní àtìkìní nígbà tó dọ́dọ̀ rẹ̀ lọ ní sẹ́yìn ọdún bọ́ aláti kàbínà nù tó ní tó sì ni pé àtìkìní jáwé orí ọmọ èèyàn orí àgbàlagbà àti orí ọmọ òpóòlù tó bí jọ̀hún lọ́wà ní ìwádìí ah eléyìí àwọn eléyìí ti mùsùlùmí nígbà tó wá padà ní kàbínà kò padà sọ́dọ̀ àwọn tí wọ́n rán sẹ́mọ́ kò lè jábọ̀ bọ́ fáwọn tí wọ́n rán sẹ́mọ́ ọba yẹn ẹ ọlọgbà kiri ọdún kẹlẹ ọfẹ lọ àbí ọfẹ sábòsí ọfẹ tí a máa nà lọ ní wọláyé ẹni tí wọn ti ẹran ṣe mùsùlùmí oníkílódé ìgbà báyìí wọn ni kíní tó yìí olórí àgbàlagbà àti kíní ọmọdé wọn gùn mọ nǹkan wọn gùn mọ ojú màálù fi nítorí tí ti sọ wọn rìn yẹn olórí wa ọlọ́dà ti bọ̀ sẹ́wọ́n ọ̀dà sàmbẹ́ ẹ wá islam lójúlówó islam ẹ ṣe islam ojúlówó islam ẹ má dín wọn bá ṣe iyyaka na abdu wa iyyaka na ọlọ́ọ̀ni ìrẹ́ nìkan iyyaka ìrẹ́ nìkan àwọn kí gbọ́dọ̀ lè gbọ́dọ̀ sọ na abudu iyyaka a máa jọ́sì lọ́kọ́ síwájú ní lè tàkì bá ara yìí pé na'budu iyyaka ìrẹ́ ní kẹlámọ̀ joseph ó ní àwọ̀ ìyá ìrẹ́ ní kẹlámọ̀ joseph ó ní yẹn yàrá bá ti mẹ́tọ̀ pọ̀ lọ sí ìlú ọ̀lú yín kó àlẹ́gbẹ̀ẹ́ odò ẹ̀wọ́ lọ ọ̀rọ̀ ọ̀bẹ̀rẹ̀ ìrẹ́ bàbá wo náà àwùjọ ẹ̀sẹ̀ ẹ̀ máa fún ni ẹ̀ ní wọ́n tọ́pọ́dá náà lọ ohun sì nígbà pé ìmọ̀mù ìlú kan báyìí àbá ṣéwù ìlú kan báyìí tí wọ́n lu aago mẹ́rin mẹ́jọ mẹ́rin márùn papọ̀ ohun níwájú aago kẹjọ ẹ̀ka náà lọ àbí ẹ̀kọ́ ọlọ́run mọ́ sọ̀wánù ní ọlọ́run mọ́sá fọ́rọ̀ yìí ọlọ́ba sànù gbogbo ẹ̀ náà fa gbogbo ẹ̀ náà fa bàbá kan ó ní gbogbo ẹ̀ náà ni ikú náà gbẹ̀yìn wá lówó yẹn débi kan o ní kú kú náà ni fún mọ́ra tó náà yóò má ìdí ní náà yìí ó kọ́ṣẹ́ rẹ̀ وعمل التعبود ولقوله عبد التعبود ولا شك أنهم حتى الآن يعبدونه كسي من يمدين بسي عما يهود بوصبات لأنهم عبدوا شيطان وانت لو انت لشيطان وعطاؤه وانت لو عصوا الله ورسوله وقتلاته بالشيء وفي الآية نقية نحوية إنه إن بيروا نحوك عليه وعن عليه أي منهم ولا منهم aléyìí ọlọ́run bínú sí olómìnú nínú wọn aléyìí fìkùmánù la'ana olùwàhù àtọ́lọ́ la'ana wọ̀gàdìbà aléyìí ọlọ́run lo aléyìí bínú fúradì mẹ́yẹ bẹ́ẹ̀ ni àwọn tọ́lọ́ bínú sí bẹ́ẹ̀ wọ́n pọ̀ àbí kọ́ ni wọ́dí ara mi ní nínú àwọn tí ọlọ́run sí yẹn ọwọ́ amúwa ó fi òun máa gbọ́rọ̀ ó lo bínú sí bí àpẹ́ nìkan كلا لا تنمي وخنازر وضمير في لعنة ها لعنه عدي وغضب عليه فرد مفرج ومنهم جمع مع أن المرجع واحد بين وهو من أنم من والجواب أن راعي في الأفراد لفظ علم ولقو كريم الأفراد في جمع المال أمام أطول لهم بنسي وذلك أن من عف اسم موصول صالح للفرد للمفرد وغيره بلو بلو من اهل لفو مفرد إهلي لفو جمع قال ابن مالك ابن مالك يسمى واكاري هو ومن ومن وما أتمن أتما وحل تساوى ما ذكر أتي البوبوة فلتا إما واتي ديدي في المفرد بجمع لما ذكر الاسم الموصول في المفرد تبعت مو اوقات مو على بتاع في المفرد ومثنى عبد كمجي دبل والجمع تجمع من المذكر والمنكر يعني لو فمن ما فعقون يبيهم في مؤنثة ببني قال من وما إلى آخر نعم وقال من لعن الله أنت لعنة وغضب عليه كذا بنسي وجعل منهم كردة فلو دي صنوا دي أبو ولم يقل وجعلهم وجعلهم كردة فقلت صور دبوا عالمنوا لأن اللعنة والغضب عام لهم جميعا تلقي آه، بلو لعنة تبين قبولة كاري ولو مبيني سوى لوبا قوبة بالمسح في إلى الكردة والحنات الخاصة لبعضهم أما كان لهم صدبوا أما كان لهم صدبوا الذي ولذا شامل بني إسرائيل قد قلقوا قلب بني إسرائيل ولما بنسي ولما نسوا والد ولو ما سعان وقالوا بها يعبي صلى الله على نبي الكريم وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله بيه aṣọ ara mi ò fi kábà ní wọn sì ní borí rẹ̀ tí ìbá kú ní hajj ní àmọ́ ẹni tó wà nínú ara mi kò ní borí bẹ́ẹ̀ náà lẹ́sẹ̀ sí ẹ̀ ní borí rẹ̀ lẹ́sẹ̀ sí obìnrin tó bá ní gbogbo àkíyàmà yóò máa ń kóhùn sí hajj lọ́wọ́ náà ni lókè tó ní labbaik allahumma labbaik labbaik la sharika laka labbaik ìyẹn fẹ́ kúrú kú ọlọ́run bí inú ìgbà tí ẹyẹ olùgbọ́ ọ̀sọ́ báyìí kan gbọ́ ọ̀rọ̀ abinasi Quran yẹn gbọ́dọ̀ sọ èèyàn gbọ́dọ̀ kéde fúnra rẹ̀ ó di èèyàn ọ̀rọ̀ máa ń gẹ́dẹ̀bà ọlọ́run sọ fún òbí ògbọ́n gẹ́dẹ̀bà àlẹ́ yìí ọlọ́run bí sí wa. naam wọ́n rà mi bóòlù jẹ́ kú ní òun rà sára mi. gbogbo wa ní ibi wí lára sáà náà tó gbọ́n tẹ́lẹ̀ tó ní ọmọ bó tilẹ̀ kúra rẹ̀ wọ́n tó wá kó náà wọ́n wà sára mi ní ọ́fíìsì mo ò sì rá lọ fi sí lágbó wọn sọ wọn ní mass ọlọ́mọ bó wọn ti gbé wọn dìde subhanahu wa ta'ala. Thank you bí àwọn nǹkan mẹ́rin bí àwọn bí àwọn ìlú àwọn bí àwọn ọmọ tó máa ń bí wọ́n tó ìlú wọn ní bí wọn kò kò kúra àwọn òbí nípa ìlúra tó wọn kà ń sọ sí ẹgbẹ́ pé kò ní gbogbo ní ẹ̀kọ́ tó ní ìrọ̀lẹ́kọ̀ọ́ tó ti di ìrọ̀lẹ́kọ̀ọ́ kò mí ni ó fi bìlíìbù lórí ẹ̀ ara kọ́ kọ́ wa máa ń pa rẹ̀ kò lè gbọ́ wà ní pa rẹ̀ kò lè gbọ́ wà ní pa rẹ̀. tó ọlọ́ọ̀bá máa mụ ìṣòro rẹ̀ sí ibi na àlìṣòro ń parẹ́ àmọ́ lọ́n sáà dín pé ọmọ akúnnà mọ àbìbínà àti ànábà àfẹ́rọ̀ sóòlà àní fi àjẹ nìkẹ́rẹ́ àyẹ̀wò sí tó pé kọ̀gbọ́ ẹ̀kọ́ ni wọ́n ṣe ìdájọ́ di all right. wọ́n di òwò àti ẹlẹ́dẹ̀ẹ́ láti ìgbà nígbà pẹ̀lú yìí alẹ́ wọ́n ṣe nẹ́ẹ̀tì tí wọ́n ta wọ́n torí ẹ̀ sọ́dọ̀ yẹn àbí wọ́n sọ tọ́lọ̀ ń ṣe léwọ̀ bí ẹ̀tọ́ ọlọ́run sọ pé ìjọ sátidé wọn gbọdọ̀ ṣiṣẹ́ wọ́n á dọ́gbọ́n láti sọ bí ẹ̀tọ́ ṣé irú ẹ wà lójú mi ìjú kan sí ẹ̀kọ́ àpọ̀lọ̀ ṣiṣẹ́ ni tó kí ọlọ́run bá bínú sí wọn sí next ibẹ̀ next tó dùn kù mí ni sẹ́gbẹ́jọ́ monday sí tuesday wọ́n ṣe fine àmọ́jọ́ lọ́run ní kó jọ́tọ́ lọ́run wọ́n ti kó wọ́n ṣiṣẹ́ làwọn ṣe ó di lọ́rọ̀ bínú sí wọn ẹgbẹ́ ni wọ́n pé wọ́n sọ ní tọ́lọ̀ sọ léèwọ̀ bíi kí ni ẹ̀tọ́ náà wa alaikum salaam bìnnà. ẹni mẹ́sì sọ pé 法律不讲究，你看我们问题。嗯。因为人类学习在做，就是人类有一部分人有多少人年龄？对，我那里去，我gbọ́ kuraani àbí gbọ́ wáàzí àbí gbọ́ ẹ̀rọ wọn gbọ́ gbọ́ ọba bẹ lọ́nù kàlájọ́ sí fún ó di náà wàhálà kùsùlẹ̀ àmì ara o mo gbọ́ àwọn ọkọ ni kò àpẹ́sì àwọn ọgbà sálẹ́jẹ̀ títì àmọ́ haram ní kẹ́yìn jẹun ó di wà náà ọlọ́wọ́ sàánù wa wọ́n á rúkú sàn. tó bá. tó eléyìí ìṣirò wà lọ́wọ́ bí ó sì ń kálukú bí ẹ bá kà pé ọjọ́ twenty four hours ni ó di bẹ́ẹ̀ni yóò jẹ́ pé ọjọ́ kẹrin ní ọ̀bọ̀ sínú bí ọ̀rọ̀ ọ̀kúmọ náà ni alábìlíkẹ́ ẹ̀sùnmọ́ ló kọ́kẹ́ bí ọ̀nà fún lọ́jọ́ keje tí bá kà pé ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ tó à ń ṣe ọdún kẹjọ ni àbí ẹ̀kọ́ ni tí bá kà twenty four hours ọjọ́ kẹjọ ní ọ̀bọ̀ sí kábíyà ní dídé dídé wòye ti aago méje àárọ̀ ní sápòdì rẹ̀ kó péjọ kan ó di aago méje àárọ̀ lákòókò péjọ kan àbí bẹ́ẹ̀ kọ́ ni.

odi nakoju odi nam wa alaikum salam dala mistake ni ló jẹ́ mistake ni pé bí nǹkan tí apá àmọ̀ ògbéǹde ní sí títí bá wọlé yẹn ni ó tún bẹ̀rẹ̀ sí kóbìnrin tó bẹ̀rẹ̀ ìyàwó rẹ̀ tó bẹ̀rẹ̀ epo àwọn tó bá wọlé ìyàwó tó bẹ̀rẹ̀ epo lápá kan ló kú lápèjú yìí ó kú ní yàn fifteenth meeting of Muharram wọn á fi yàn twentieth of Muharram tí twentieth of Muharram wọn bẹ̀rẹ̀ kàìbí kó bẹ̀rẹ̀ epo láti fifteenth yẹn tí wọn fi ṣeré àná àti ọjọ́ ti kú náà nìyí ọ̀hún ti yé wa àjọ tó ti kú láti máa ti tààzí àyè. ka ni kele bin kan kele pe daga takiri kaza ta'aziyya ne ana kirawa ku pẹ̀lẹ́ ma fon mai la dalik ke an kun ka ma wa kadu ka fi wa fún wa mo baraje ka ma na dano je fún mai la dalik o di yi Ọlọ́run mu za yi wa ó sọ fún yín abdullahi akéda sọ fún wa kẹ́nìkan kú ní abuja ó ní kírun sí la wọ́n fi kábà ní sí la ó ń gbogbo àgáyà wá sí i ní wọ́n dé zaria lójú ọ̀nà zaria wọ́n bá rí jẹ́sẹ̀ rẹ̀ mì wọ́n bá ní galloping mi ní wọ́n wọ zaria ó lójú tú ní kábà ní ara rẹ̀ wọ́n kàdé tó jókòó lẹ́yìn mi ọkọ̀ fún wa pé ó ti mẹ́fà ní ìsìn bàbá yìí ń sẹ́yìn nìyí wọ́n ní bàbá yẹn sísẹ̀ méjì sí ó lóun àwọn èèyàn sọ pé bàbá yẹn ọlọ́run yìí rẹ sì ti zára lòdì náà nítorí náà wíwò wọ́n ti sẹ́kọ́ tó mọ̀ pé ọlọ́run ní pẹ́pẹ́ ọ̀nà bíi pẹ́pẹ́ àbújá ló ti wọ́n ti fi hàn ọwọ́ ti yé bó ṣe rí ni ọlọ́run kò fi àgbà ìjọba ẹsẹ̀ tó bẹ́ẹ̀ jọ bẹ́ẹ̀ bàbá imam salawudeen ni imam salawudeen ni ira road lọ́la ọdún bẹ́ẹ̀ bàbá wa bàbá àwọn olókọ́ bàbá wa bàbá sàrùmí ọwọ́ adọ́dọ̀ wọn ló wá jí wọn bàbá sùn ọba jí bàbá o títí ní ìlọ́wọ́ òjì ó mú kóòmù ó fi nà wọ́n lẹ́sẹ̀ nà wọ́n lẹ́sẹ̀ bàbá òjì ló bá bá mi lé ee bàbá yìí mẹ̀sì sàlẹ̀ yìí sí à abágbé náà gbogbo gbogbo nínú àdé bàbá bá bàbá lójú kù bàbá ń fọ ẹrù ra ẹsẹ̀ àwọn bàbá sọ̀rọ̀ àwọn àti òsì ó lẹ́sẹ̀ yìí ń ta àwọn ibi kókó gbogbo wọn yẹn wọ́n ní oṣù lẹ́sẹ̀ ẹsẹ̀ yìí wọ́n tàbí bí àkọ́kọ́ nǹkan bò mí mo wá dì mo wá wò ní àwọn abúlé mi ẹ̀yìn wọ́n ní àyájò kó kó àtàláwò kí ló ní kó gbogbo mòmí ó lè ti dákú lọ ni ọwọ́ ti twenty to thirty minutes ó di ìwà sọ́kó lérí nìyí ọlọ́run kó sànù wa. ìwé ìtòsẹ̀lẹ̀ bíi ti ara kárí àyè ìdúgbò làtọ́ ti fẹ́ ṣe sí ilé ìtòsẹ̀lẹ̀. ká máa ní sùúrù náà ní ṣe gbogbo akú lẹ́yìn náà tí wọ́n yí ti ara kárí àyè ó ní dókítà kọ́ fáàmì fa ẹ̀ ó ní kọ́ wà ní dókítà fáàmì ẹ̀ wà mẹ́rin ọ̀bí sọ́nà ọ̀ dọ́kítà wọ́n gbogbo ẹ̀ náà àyímára ni dọ́kítà bí mẹ́mù kìíní ẹ̀ mẹ́mù kìíní gbogbo ẹ̀ àyímára ni. tọ́ lẹ́yìn ìjọ kẹta àwọn àtẹ́ńtà yìí náà wọ́n fẹ́ mi fún ẹ̀ẹ́dì tí wọ́n lè fi ẹnìkan ọlọ́run sàn gbogbo àwọn dókítà ìbéèrè náà ṣègbè nígbà tí gbogbo ẹ̀ àbámọ́dá ni ìdíwá lè bọ́ sí ló wọ́n tẹ̀sí ẹ̀ wọ́n ti kú àbí ẹ̀kọ́ ni àárín ẹ̀rọ mùkiri ẹ̀rọ mùkiri ẹ̀rọ mùkiri ntí wọ́n jẹ́ haramu tó lọ bá tilé haramu tó lọ bá tilé halali tó lọ bá tilé halali ọ́ di yé yìí ẹ̀rọ ẹ̀rọ nìkan bá tilé halali fún wa a ń sọ̀rọ̀ gbogbo ẹ̀ àbámọ̀dá ni dókítà lọ́wọ́ kọ̀ fáwọn ọmọkùnrin ti kú ara àdúgbò kòkó náà wà á lókun sàrẹ́ àdùlà. oníbẹ̀ wọn fẹ́ ká dáwọn ní English. wọ́n ní I Abbas from Kaduna I have a colleague that lives in uh, Kumimashi and we have an event in Rigata by four pm. We reached Bigata by three thirty-five p.m. And I said we should pray Asri. And he said he has already prayed his Zuhr and Asri together before leaving Kunumashi house. I said why? He said he doesn't know whether he will reach his destination alive. He now quoted an hadith of the prophet that the prophet would pray in similar manner. Please, sir, Is there any hadith like that? And is it permissible to pray in such manner when one is not traveling? Uh, Alhamdulillah wa salatu wa salamu ala Rasulillah. Yes, that, that's an hadith that shows that Rasulullah used to pray together Zuhr and Asr, Maghrib and Isha without traveling, without anything. That his own intention is very different and wrong because you want to go to somewhere in some area at the same time does not mean that because you don't know whether you will reach that place or not you have to pray your zoro or ask together no if you pray if asr and zoro together with the intention that yes I want to pray maybe to have more time to attend to what I'm going to do it's okay but say that I don't know whether I will reach there or no no it's wrong I just want to pray zoro and ask together and Maghrib together not because he knows he will not be up to that time والله تعالى أعلم